láti ọmọ ìkójọ ní àníyàn ìtẹ̀síwájú nínú àlékún nínú àgbélé ìmọ̀ ọba subhanahu wa ta'ala àti láti mọ kàfúwa nínú síra àlẹ́húdá fil ahkam lẹ́yìn tí àǹkà fún wa jòkó tó ní ìlú láì sàárà tí a bá parí rẹ̀ yóò máa jẹ́ jòkó ogójì èyí ni jòkó ní fọ́ọ̀tì tìpẹ̀ ogójì ọ̀sẹ̀ tí a ti ń ka fún wa láti lo síra ẹ̀yọ́ ìjọba àkáàmù eléyìí tó tuntun mọ́ iná ni wípé èyí tí a lò lórí àlàyé síra nínú àwọn ìjókòó wa lọ́sọ̀ọ̀sẹ̀ yóò fẹ́ ju àwọn ọ̀sẹ̀ tí a fi jókòó ka síra Sharh Sunnah lil Imam al-Barbahari àkàtúrà sẹ́rẹ̀mù sọ́nà ìmáàmù Barbahari ní ìjòkó tó lé ní mẹ́rin lé ní àádọ́rin seventy four sitting wàtẹ́sọ̀rọ̀ ọ̀nìyàn hamsa sàlẹ̀wà àti ìyẹnìmọ́ rẹ̀ láàrin ọdún márùn-ún sáfù ìgbélé tó dájú ní pé tíra àlẹ́hàmdà fi àká ìjòkó tí a ti yẹnìmọ́ rẹ̀ bí ìdílé láì fàálà yóò lé ní ọgọ́rùn-ún ìjókòó tí a fi yanjú síra náà òní ní ìjókòó yìí pé ogójì láti gbàgbà ti bẹ̀rẹ̀ àbúrò àwọn ọba sùhánù kò wọ̀n tààlà kó fi sínú nìlànà àtàlẹ́ ìbẹ̀rẹ̀ ọ̀kan wa kọ́lọ́n kó jọ kó ṣe ní ìtòrí jẹ́ ìtàn kó má jẹ́ fi fi ariwo wọn kó sì má jẹ́ fi ṣe agbọ́n mi wà ń ìrànlọ́sí ìrànlọ́sí ìrànlọ́sí ní ìjòkó tó kọjá aka hadithi afáwà Abu Sa'id al-Khudri àlélè tí a sì pẹ́ lórí ẹ̀ pàápàá jùlọ ní agbọ́nrin tó ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú àlùkùnà nínú ìsìnmáàdì tó kọjá ìyẹn hadithi àfáwà ìsàrẹ́gì tó kọjú rí gbólóhùn tí àfáà sọ wípé wàsùnà bìí wà láàrin yasmá nìmẹ́nà rí sallallahu alaihi wa kò rí ànábì hajjan tíra kan wà lọ́wọ́ mi níbi wọ́n sorúkọ dr muhammad azuz dr muhammad azuz òní àfáàkì yóò kọ tíra rẹ̀ ó pè ní alhafara fi man rahala lissamai ala muhajjifin fawajadahu qad mat tíra náà ń dáná الحفرات في من رحل للسماء على محدث فوجده قدما ìtumọ̀ rẹ̀ èdè àti àbámọ̀ eléyìí tó bá àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ilẹ̀ nìkan tí wọ́n ní àníyàn pé àwọn fẹ́ lọ gba hadith lọ́wọ́ àfáà kan nígbà tí wọ́n ó fi dé ọ̀dọ̀ àfáà náà àwọn àfáà náà ti jáde láyé ìgbà tí òsì bóòlù àfáà yìí wá kó gbogbo ẹ̀ lásìkò délẹ̀ الكتاب يتطلب الاستقراء الكامل ó ní ibi tọrọ fẹsẹ̀ tí wọ́n fẹ́ kutubu tawaria ọ̀fàrọ́ọ̀jù dáadáa ó ti di tó ilé ẹjọ́ so nínú ẹni àkọ́kọ́ sáfà àkọ́kọ́ dákọ̀ ní tíra ìwọ́n náà ti sùn náà jù sí ẹni àkọ́kọ́ sáfà àkọ́kọ́ dákọ̀ ní tíra ìwọ́n àsùn náà jù sí رحل إلى النبي صلى الله عليه وسلم فلما وصل الجحفة bàbí sọ̀nàbì wọ́n ní ó ṣe ìrìn àjò lọ́sọ́dọ̀ àlẹ́sì sọ́lá sọ́lá ó ti gba islam ṣùgbọ́n ó fẹ́ ṣe ìfibáṣe lòkìyì máa rọ̀tún ní sọ́lá láàrin sọ́lá wọ́n ní làkíyàwó àlùkábà ló bí wà fáàtì ìgbà tó dé bí wọ́n fà òun ni wọ́n sọ fún mi pé ànábì sọ́lá láàrin àlè sọ́lá ti jáde lálẹ́ ọ̀bìdá àdìgá kò rí ànábì sọ́lá láàrin sọ́lá kò rí ní ara yẹn. àfáà yìí ni wọ́n kọ́ dá kọ́ nínú àtúrà nígbà tó bá ti rí bẹ́ẹ̀ ó lè fẹ́ àdéhìí rẹ̀ yóò máa jáde ní o yóò máa jáde ní murtal àdéhìí bá wà murtal ní ọjọ́ ìsọ̀rọ̀ ìsọ̀rọ̀ kọ́lọ́ gbogbo aláìsá lè ka sí àwọn ọ̀sán kákan kà á sọ́dán kákan mọ ìgbìyànjú táwọn afá tí wọ́n ṣe lórí gbígba ìmọ̀jọ́. àrínú wọn tó lọ bá afá mi ní mọ́ká wọ́n sọ pé afá ń sùn lọ́wọ́ wọn àti ẹ̀ sáré ṣe ń wúrà mọ́kàrin làbá ń gbà nígbà tó ti parí wọn tó ti dé oríṣiríṣi tí ó sáfà làwọn afá ti dàgbà yìí gbogbo àwọn àwọn àìsí láti ìṣúra yìí kọ́lọ́mù làwọn afá mi sọ̀rọ̀ yìí nìkan ní làkọ́rìtì àdìsí tí ó kàn wọn náà dàbí ìsìn àbúlá أن رسول الله صلى الله عليه وسلم قال صلاة الجماعة أفضل من صلاة الفرد بسبع وعشرين درجة حديث عبد الله بن عمر حديث أبو هريرة بن سيدنا قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الرجل في جماعة تضعف على صلاته في بيته وفي سوقه خمسة وعشرين ضعفا وذلك أنه إذا توضأ فأحسن الوضوء ثم خرج إلى المسجد لا يخرجه إلا الصلاة لم يخط خطوة إلا رفعت لها إلا رفعت له بها درجة وحط عنه بها رفيعة فإذا صلى لم تزل الملائكة تصلي عليه ما دام فيه صلاه اللهم صل عليه اللهم اغفر له اللهم ارحمه ولا يزال في صلاة من انتظر الصلاه lábẹ́ sọ̀láṣì jàmáà kákìrò ní jàmáà òun náà ni òǹkọ̀wé àfáàwà àbùrẹ́lì àlùmọ́sílẹ̀sí rahimahullahu ta'ala ni wọ́n ti mú àwọn àdéhùn wa alákọ̀ọ́kọ́ káṣe ìfáàrà kékeré nípa fọ́dù sọ̀láṣì jàmáà ووجودها وخاصة على الرجال ولا تنبقوا يكفروا جماعة àti ìjọ́ra rẹ̀ fún àwọn tí a jẹ́ ọkùnrin. Nísìnyí bí ṣàríà ànáha tẹ́ṣọ̀rọ̀ òfin dúlé ṣàárírí ha àlìkíṣtímà. Nínú àwọn àpọ́nlé àti ọlá tó ń bẹ fún ẹ̀sìn wa tó ń bẹ fún ṣàríà òun náà ni wípé ṣẹ̀rí àṣẹ lópin kí àjọjọ jọ papọ̀ kí ẹ̀mí wa kó sì dọ́gba nínú nǹkan tí Islam wa kò sì sí ó sì ní bẹnu àtẹnu tètè ẹ lọ́tọ̀ kémi náà ó tètè mí lọ́tọ̀ débi wípé ẹ̀sìn yìí ó gbé kalẹ̀ nígbè kalẹ̀ kan tó ṣe wípé lọ́nà kan àbọ́nà míì mùsùlùmí á máa ní àjọṣepọ̀ pẹ̀lú ara wa a sì máa rí sí àlámọ̀rí ara wa á sì máa fúnra wa lọ́wọ́ eléyìí àǹfààní tó pọ̀ ó rọ̀ mọ́ ẹ̀wọ̀n lójoojúmọ́ á pàdé ní mọ́sálásí àìbẹ́ẹ̀kọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ á pàdé ní jùmọ̀ àìbẹ́ẹ̀kọ́ lọ́dọọdún á pàdé ní rí lẹ́ẹ̀mejì á pàdé ní rí sì rí ọdún rí ọdún rí àwọn láti lọ sí àwọn yóò tó padà ní mọ́sùn mọ́rọ́dà ìsìkà ní hajj torí gbogbo mùsùlùmí ayé pátá ni ó wà níbẹ̀ gbogbo mùsùlùmí ayé pátá tọ́lọ̀ ń bá pè tọ́lọ̀ ń bá pè ní o oníkẹ́ ìrọ̀ sí hajj ó lè má ní bùkátà sí ìlú lọ ọlọ́run bá pè béèyàn lówó lọ́dún ló fẹ́ ní ọlọ́run bá pè lò lọ. àdéhùn àdéhùn náà ti mú ìṣòro ẹ̀fọ́ ìgbà ìgbà yìí sáà lẹ́nu tọ́lọ̀ láàrin láàrin tọ́lọ̀ àgbà ìgbà yìí الحجاج والمعتمر والمجاهد في سبيل الله وفود الرحمن دعاهم فأجابوهم وسألوه فأعطوه النبي صلى الله عليه وسلم يقول الحجاج ترى وجرى العجزون بحج والمعتمر أتيت الخيمرة والمجاهد في سبيل الله àti ẹni tí ó jagun ẹ̀sìn sójú ọ̀nà ọlọ́run ọba wùfúdù rahman ọlọ́run ọba ló pè wọ́n o dẹ́lígẹ́tì ni wọ́n jẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ikọ̀ ọlọ́run ló pè wọ́n dàá ọlọ́run ọba pè wọ́n wọ́n jẹ́ ọlọ́run ọba fàtà àwọn náà wàá bèrè lọ́dọ̀ náà ọlọ́run ta fẹ́rẹ̀ o fàtọ̀ ọlọ́run ọba ìwọ́tọ́lọ́ bá ti pè gbogbo bí ó ti wà bóyá sá tí ó fi rọrùn ètùlé ọlọ́run tó ṣe rẹ̀ tọ́lọ́ bá kádàrà pé àsìkò bẹ́ẹ̀ ni ó ti hajj òtítọ́ eléyìí ní àwọn tẹ̀tẹ̀mọ́á ilé ti Islam tí ó fi díẹ̀ múlẹ̀ òun ni gbogbo àwọn àkójọpọ̀ wa ní ẹ̀sìn gbogbo ẹ̀ náà ńlá bọ́lẹ̀ ló ní ẹ̀rí eléyìí ní bọ́ọ̀lù Islam inú àwọn láti ìsìláàmù ní eléyìí kò fi fún ẹ̀sìn kankan láyé ó gba àwọn ọ̀gá tẹ̀sán àwọn ọ̀jà mú àti ní wọn lọ sí dájú wọn lọ sí sáré wọn lọ kí ni ẹ̀rí kò bẹ́ẹ̀ kò bẹ́ẹ̀ tó ẹ̀sìn tí ò sí lórí ilé ìgbẹ́lẹ̀ hazard الدين الذي لا يبنى على دليل الدين الذي لا يبنى على تشريع هذا الدين يسمى هذا الدين هذا لا wọ́lá oníṣẹ́sìn eré nìyẹn onígbò kò sófin bẹ̀ ìsìláàmù ní tiẹ̀ òun ò ní ti eré ẹ̀sìn ní torí kó lófin ìkan náà àwọn ẹ̀gbọ́n wa hafiz ọ̀gbà abúmọ́ríàmù dr musa ibi hafiz ọ̀gbà wọ́n sọ fún mi ní ìtẹ̀jọ́jọ́ mélòó sẹ́yìn wọ́n ní ní sweden wọ́n ní ẹnìkan sọ̀tì àwọn lórí fóònù pé ibo làwọn wà aláwọn sọ fún pé àwọn wà ní ọ́fíìsì ẹni wá sọ fún ọ pé òun fẹ́ rí wọn àwọn á sọ fún ẹni ẹ pé àwọn oníkẹ́ni ẹ wá rí àwọn lọ́fíìsì wọn nígbà tẹ́ni wá dé ọ́fíìsì ọ̀dọ̀ àwọn wọn lẹ́ni wá ní pé òun ṣàkíyèsí wípé community tàbí setting àwùjọ kan tàbí iléeṣẹ́ kan yóò ní òfin yóò lófin yá nínú ọkùnrin wa yóò amídú àdẹ̀mí dóòlù àwọn nǹkan táwọn ènìyàn ṣe tó jẹ́tọ̀ àdẹ̀mí mọ́ ṣe pé ní gọ́fíńmẹ̀ntì do and don't wà àwọn nǹkan tó yẹ lè ṣe àtàwọn nǹkan tó yẹ lè ṣe ó lóun wá rí i pé ìgbà tó wà wọ ní ápẹ́ẹ̀tì ẹ̀sìn wọ́n sọ fún báyìí pé ẹni ẹ sọ fáwọn ìdí tó ń fẹ́ ti gba Islam pé òun wá rí i pé ní ápẹ́ẹ̀tì ẹ̀sìn ní gbogbo ẹ̀sìn tí ń bẹ láyé Islam nìkan ló ní dú and don't ẹsẹ̀ lè ẹmọ́ ṣe ilé ó lò wípé kò tẹ́sìn kankan láyé tó ní do and don't pásọ̀ lè rò kó sọ fún ẹ̀mí mímọ́ sọ fún wípé ìyàwó ọmọ ìjọ fún kó àwọn dáná kó mọ̀ sílẹ̀ fún ní ilé ẹ̀mí ẹ̀mí ti sọ àbí nígbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ti sọ̀rọ̀ kí ló tó kù nígbà tó mọ̀ tẹ̀lé pàṣẹ lọ kò tẹ́ẹ̀rí tàbí ó bèrè lọ́wọ́ pásọ̀ pé ó ń sọ́gbọ́ sáàmọ́ bèrè lọ́wọ́ ara wọn kò sí bẹ́ẹ̀ bíi wọn ni on that platform lẹ́nu ẹ̀sùn bẹ́ẹ̀ plan àwọn ọ̀dẹ̀ fífẹ́ nímọ̀ sẹ́ni ẹlẹ́nu nǹkan tó wà ní lébù ẹ̀sìn tó ní ṣe mọ́ ṣe àìmẹ́ẹ̀kọ́ ẹ̀mọ́ jẹ̀lẹ́dẹ̀ àìmẹ́ẹ̀kọ́ ẹnu kúndù ẹ̀jẹ̀ ẹ̀mọ́ tó jábọ́ látòrí òkè fúnra rẹ̀ àlùmọ̀kúdà ẹ̀mọ́ jẹ ẹ̀jẹ̀ ilé ẹ̀jẹ̀ sọ̀yìnbá gbogbo dáadáa tó dáa rẹ jẹ́ ṣẹ̀wọ̀n gẹ́ẹ̀sì yẹn ní do and don't so ẹni tó bá là kẹ́ ìdàdájọ́ gba èyí tó ní famous stage òun ni ọjọ́ náà èyí tó ní salami olùṣe bìbàlà gbogbo nǹkan gbogbo èdò pélé o jíjẹ eré ìyẹn ìrẹsẹ̀sìn ọlọ́ọ̀bà nìkan lápò mọ́ṣù wa lọ́nà àwọn tajà mọ́ àti wa ní Islam gbogbo ẹ̀ ló ó ní àkọọ́lẹ̀ ó lákọọ́lẹ̀ sí ní ó tó ní ẹ̀rí wípé nǹkan tá gbà tá a bá ṣe ní èjì ó lákọọ́lẹ̀ wà ní ẹlẹ́ẹ̀kejì ni pé ti kó lákọọ́lẹ̀ nìkan ó tó wá ní ládá tó yẹ pé téèyàn bá ti ṣàwọn nǹkan wọ̀nyí ládá tí ó gbà tó nílé gbogbo ṣàráyù ẹ̀sìn wa pátá kò sí kankan tí ò ní ládá bẹ̀ ìyẹn lè pàdánù ládá dé tí ò bá sí ìhlà àti mùsábà bẹ́ẹ̀ ò bá ṣe ń torí ọlọ́run àti kó wà níbàámu sí bí ànábì sọ́lọ́lá ayọ̀ ayọ̀ sọ́lá bí wọ́n ti jù ú wa tí ò bá ti jù ìrẹ́lẹ̀ pàdánù lága ìrẹ́lẹ̀ ti jẹ́ ìgbọ́n tí wàá ti lè jẹ́ bẹ̀ àbámu ìfura nù. ṣùgbọ́n wípé iṣẹ́ kan náà ẹ̀sìn wa kò ní wípé à tó ọba ti lè ń sọ́gbà ní tí wọ́n fọ́ tí wọ́n fọ́ tí wọ́n fọ́ ní kò sí. gbogbo dẹ́kun pátá ló ní ìtagbà tí a bá ti mú àwọn iṣẹ́ náà tó bá ti ń ṣiṣẹ́ ìlú ọ̀kan náà fẹ́ràn. wọ́n ní eléyìí ló fà á tó jẹ́ wípé nínú àwọn ní tó tóbi jù tó jẹ́ àwọn àwùjọ ibi tí àwọn mùsùlùmí ti lè kó jọ lójúmọ́ òun náà ní sọláàtì jàmáà òun náà ní irun jàmáà fìlímọ́sìdì khamsa marrat nínú mọ́sálásí lẹ́ẹ̀márùn-ún fìlíyàwó mi wà láìla ní ọ̀sán àti nígbìnnì òkú àti lóru àtàlàyé fún wa ìdí tó fi jẹ́ ọ̀sán àti lóru torí pé irun Magrib àti ṣá òru là ń kí òru torí pé Magrib awálù ìdíráyà tilẹ̀ ìyẹ́wò sàmì gẹ́gẹ́ bá dẹ̀kẹ́ mọ̀ wípé òru náà ló ṣáájú ọ̀sán so irun zoor afri àti sofi ojúmọ́ lò so Madrid àti ṣá ilẹ̀ ti sú òru là ń kí òru so ìzàn òun ló fi jẹ́ wípé ìrún táǹkì lójúmọ́ mẹ́ta èyí táǹkì lóògùn mélòó méjì so zor madrid ìṣá zor asúlù madrid ìṣá àti sófin ó jẹ́ wákàtí márùn-ún ní ojúmọ́ bàbá fẹ́ kà níbàámu sí bí wọ́n ti kí bíjú bí ṣe kí ìrún zor méjì bí kọ́kọ́ kí fáànàbí sọ́lá ní àlè sọ́lá ó fi zor ó fi asúlù ó fi madrid ó fi ìṣá ó wá fi sófè ìyẹn ló pàṣẹ pé ní ojúlá fífi tí wọ́n fẹ́ ka sọ̀làwá tó kàn wọ́n ní sọ pé ṣubú ìzórí zórí asiri mẹ́bírí ìṣá súnmọ́ sófè bó ti tó ní pàápàá jùlọ tí wọ́n bá tó aláàtàbí ẹ̀sìbárì tẹ̀lé ṣùgbọ́n tí wọ́n bá tó aláàtàbí ẹ̀sìbárì tẹ̀lé mo sọ pé sófè zórí asiri mẹ́bírí ìṣá ilé ìdíje kò sí òwúrọ̀ yàrá ní àwọn nǹkan tí ṣẹlẹ̀ Islam fẹ́ àti tóbi tó bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ kìyàmù nìdọ́mì ulfa bẹ́ẹ̀ alùsọ̀lì ṣẹlẹ̀ Islam fẹ́ kí ó fi wí pé àwa tí à ń kí òun tá a jẹ́ mùsùlùmí kí ọkàn wa kó dọ́gba kó papọ̀ wàlíhàdì ìlẹ̀ẹ́dà ṣúrì àd àlùmọ̀sáàjì fún mahad eléyìí ló fà á fi yẹ wí kí mọ́sálásí ó wà ní àyè kọ̀ọ̀kan nínú àwọn kan tí ó bá òfin ọlọ́run bá subhanahu wa ta'ala tó bá mú ní lè yàtò láta ààrùn ìdílé kan sí àwùkọ́ ní sọ̀làwá sí bainal jiran kó lè jẹ́ wípé àmọ́ pàdé ẹni tó wà nílé kìíní ẹni nílé kejì ẹni nílé kẹta mọ́tá tí ó mọ̀ bá wa àsìkò orúkọ fún mọ̀tẹ́kí ni ó ti mọ̀ bá wa ní ìtàn ọjọ́ mélòó sẹ́yìn ní tí ó ti fosù kan rárá wọ́n sọ̀rọ̀ kan náà ọmọ ya wọ́n ní kò wá sí súfì kò wá sí ìṣà kò wá sí súfì bàtà wá sí súfì tán tó ṣe tààlì ìmọ̀mù wá sọ pé ah, alágbájá ò wá sí mọ́sídì ó yẹ kó amọ́sálásì kí ló ń tààrí ẹja lọ rèé bàtà ó lọ bá lé fọ̀ọ́jà dúró pọ̀dùmáà wọ́n ní kó jáde láyé torí pé wọ́n ṣe ìfìkọ́ọ̀dù ẹ̀fìn mẹ́sì ẹni àárí ẹni yìí àti òfin amọ́sájú ẹ̀já lọ bẹ̀wò nígbà tí wọ́n bá tó lè lé ó ti kú nínú ilé ojú ẹ̀sẹ̀ náà ti ní wọ́n sáré rẹ̀ àwọn kẹfẹ́ ní kú sínú ilé tán lọ́dún mẹ́rin ọdún márùn-ún àbí àwọn òní ní tó tẹ̀lẹ̀ tí ó sì tó sún mẹ́ta ti ta wáyé ẹni ẹ kú sínú ilé ó dẹ̀ lọ fọ́ yà àtàkọ́ yà tó kò rùn jáde rárá pàápàá ẹni tó jẹ́ níbọ̀ rẹ̀ náà jọ mú tífẹ̀sì ẹjọ́ làwọn láàrin òun ló kàn rí pé àwọn reptiles wọ́n ń wọlé wá láti ìjọ tó pé kọ́mpáǹdì ẹ̀ fún mú tó bí ejò bí kankan wọ́n ń wọlé sí kọ́mpáǹdì tẹ̀ láwọn pé pé táwọn àdúgbò kan jẹ́ káwọn san ibi báyìí àgbà ó lè wọ ibẹ̀ àti kó lọ gba ìyọ̀ǹda lọ́dọ̀ àwọn ọlọ́pàá torí pé ẹni tó ní wọn rí náà pọ̀ láǹfọ̀ọ́ yà tí wọn rẹ́ wọ́n á lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá wọn ọgbà ìrọ̀dá àwọn ọlọ́pàá wọn ajá géètì pàtó wọn ajá géètì ni wọ́n lọ sàtọ̀ gbogbo ibẹ̀ màtí wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n á ò gbà inú ilé ìjọ ó dàbí kí wọ́n dísà pé àwọn èèyàn wà lólè pé ẹnìkan wà lólè so wọ́n sàjà lẹ́kùn pàtó lálẹ́kùn kẹ́lẹ́sìrẹ̀ nìkan ni wọ́n bá mẹ́ fóònù ó mú fóònù dání fóònù yẹn wà bẹ́ẹ̀ ó plọ́ọ̀gì kan sínú iná láti ìjọ ọdún mẹ́rin so eléyìí olùmọ̀ rí bẹ́ẹ̀ fún ẹni tó bá jẹ wípé kì í ṣe mùsùlùmí afa àbúlà irúfẹ́ ìròyìn ṣẹlẹ̀ sí mùsùlùmí o láìláì kò lè ṣẹlẹ̀ àwọn kìfìrí náà ló yóò lè fún yóò náà ló máa ṣẹlẹ̀ sí wọ́n sọ ọ́nà ọ̀sán náà. so ṣẹlẹ̀ Islam fẹ́ kó ṣe wípé ká ká ní dáàbò máa pàdé òtún ní abẹ́ orin ọ̀fẹ́ pé afẹ́sẹ̀jọsìn kó lọ́ba dẹ́gbàá láti bẹ̀ á tún mọ̀ máa fi àfàrà wa alekirun tán kẹ́nìkan sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ sí ìmọ̀mù létí pé ìmọ̀mù máa ń dìbò láti yọ aláìní sí ìjẹun àárọ̀ sẹ́wọ̀n kó tọ́sí pé ìmọ̀mù láwọn bá fẹ́ lẹ́sẹ̀ lórí ọ wọ́n dìbò láti yọ èyí tí ìpín kankan fẹ́ lórí lónìí ní èsì gbààwẹ̀ sẹ́wọ̀n kẹ́ báyìí pé ó gbààwẹ̀ á sọ pé àsìkò sínú náà tó bọ̀ ṣùgbọ́n èyí tí ìjẹ ní ìdí láwẹ̀ ẹ̀wọ̀n kí ó rẹ̀ ní ẹ̀ ìmọ̀ òfin ah subhanallah kódà ẹ̀mọ́ wọ̀rí ó mọ bí ó fi sáré láàrin lọ́jú ṣíṣá yìí tí ìgbó fi kí ni o tí ìgbó fi tẹnu rẹ̀ gbogbo àwọn kan rẹ̀ yìí ṣẹlẹ̀ Islam kò kọ́yàn rẹ̀ kéré fáfá àbùsùn ẹ̀kọ́ mọ́ alábàágbé tí wàá fi ẹ̀ ní iṣu láàrin ìjọjọ́ níbọ̀ tẹ́ ní láàrin ẹ bá wá sí mọ́sálásí ẹnìkan ló ń lè sọ fún ìmọ̀ gbà ní àti lápájá nǹkan bá dẹ̀sẹ̀ láàrin wa náà mo ṣe tèmi wọ́n pè ní ìpà ìpàdé tó bá àwọn nǹkan wọ̀nyí nínú àwọn hikmat lè tọ́ àtẹ̀sọ́ fún abájú pé kì í ṣe ṣẹ́rìtù ká mọ márífà hikmat ó sì kì í ṣe ṣẹ́rìtù bọ̀ tó bá sọ fún wa fàbíyì wà ní ẹ̀mọ̀ wà ilá fàbíyì wà láti mọ̀ náà bá sọ fún àwọn èèyàn náà ní àpè náà bá sọ hikmat kan fún abílẹ̀ lóòjọ́ àmọ́ sí lọ náà orí pé tẹ̀sí ìmù náà nìyẹn pé àgbà fọlọ́ọ̀ tí wọ́n bá jẹ́ lóṣù nínú yẹn tó gba àwọn nǹkan wọ̀nyí nínú àwọn nǹkan tí Islam tó kó pèsè ní sáré ha ìdí kejì hasru nafs an tastaqilla wahdaha ṣẹlẹ̀ Islam ò fẹ́ kí ẹ̀mí kéèyàn ó ní kó wà munazil anil jama'a aw munazil anil nafs Islam ò fẹ́ ṣubú kéèyàn sáà máa ṣe ní ilé mi nìkan dé ilé nìkan kẹ̀kẹ́ nìkan mi báyìí sí kankan mi èmi nìkan bá máa dájú tèmi rárá ayé gan ò ṣe é dájú ayé bọ́lá ọba ti dá ayé ayé ò ṣe é dájú kò ṣe é dájú òṣèré Islam kò fẹ́ sínú kàlá kó kó máa ṣẹlẹ̀ sọ pé yóò máa dá sí ẹ̀ yóò máa dá sí ẹ̀mí fúnra rẹ̀ òṣèré Islam kò fọwọ́ sí pápá mùsùlùmí kó máa torí pé tí èèyàn bá wà tó bá rí pé ó ní mùlágámà máa jọmọ́ á ó lè ní hájà kan tó fẹ́ bèrè lọ́wọ́ ẹnìkan ó pe nọ́mbà nọ́mbà ọ̀nà ọ̀gá ṣàlà kò sí ọ̀la ẹlẹ́gùn tàbí ju ápàdé ní zohor láti wá sí fúlùjá àtàwọn ẹlẹ́gùn tó ti ṣàdébàá yìí kan tí ò ọ̀rọ̀ kan tiẹ̀ wà tí mo fẹ́ bá yín sọ yóò ṣe kọ̀dọ̀ wò hájà rẹ̀ látara ibi tí ó padà mọ́sálásí ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀ṣáyé ní àwọn àsìkò nílẹ̀ lágbáwá láwọn àsìkò tí kìí ṣe àwọn àsìkò dáàbò táwọn ìbọn ṣe tọmọ fáwọn ìyẹn lẹ́kọ̀ọ́ táwọn ìyẹn bá fẹ́ rí àwọn àfa àsìkò irun ni wọ́n lọ kí wọ́n ní mọ́sálásí wọn tọ́lá wọn gbé àdọ̀rúrí wọn sàtọ̀kalẹ̀ àwọn àfihàn sàǹkáyọ̀ náà mọ̀ ṣe ń náà táyọ̀ máa fẹ́ rí mùdírù tí wọ́n àdẹ́sọ́ mùdírù pé àwọn fẹ́ wá rí wọn wọn àsìkò ọ̀run wọn wà sí wọn àdásìkò ọ̀run agbára wọn lọ́wọ́ ẹ̀kọ́ wọn bèbè pọ̀ ní wọ́n ti gbọ́ bùkátà wọn náà nìyẹn so ilé ilé àwọn àǹfààní tí àwọn jàmá ilé tí tó kọ́ wa àbí tó fẹ́ rẹ̀ rí lẹ̀ bákan náà nínú àwọn nǹkan tí àfáà tó ṣàlàyé ó ní pé anáṣù bẹ́ẹ̀ ní àálẹ́ òbí àfáàlì fún látọ̀ àkàmì ẹ̀wọ̀n jáde nìyà àwọn èèyàn tẹ́ ẹni tó máa ń fi òun rẹ̀ méjì ni wọ́n àlàálẹ́ òbí àkàmì sọ̀la ẹni tó nímọ̀ nípa ìwọ tó ń bí wàlìjáde bí àkàmì sọ̀la àtẹni tó sá ìmọ̀ kan pẹ̀lú ìwọ tó ń bí ṣé ìwọ̀n yìí pé jáde wàhálà ẹni tó láì mọ̀ kan pẹ̀lú ìwọ tó ń bí nínú àwọn harakat ẹni kọ́ọ̀yàn nírun wọ́n á tàbí sọ́lá nínú àwọn àká ìkan náà àwọn afáwà wọ́n ní nìkan pẹ̀lú kan náà mọ̀ṣáyé wa ní mọ́mílákà sọ̀rọ̀ àjọ àsọ̀díyà mọ́ṣá ọdún mọ́sí ṣéèkì ti jókòó sí mọ́sí àfáà yẹn wá wọlé àfáà yẹn wá yan tàhíyà tìlẹ̀ sí ìgbà tó wá sálámù tán ṣéèkì wa sọ fún pé á ah, لعلك قرأت شيئا عن صفة صلاة النبي صلى الله عليه وآله وسلم نعم عفا عبد الوزاري شيخ وعبد الوزاري شيخ مشهور حسن آل سلمان آه. آه. شيخ سمير آه. الزهيري بيعمل صوني كلاب أيام عفا عبد الولي نصر ni àfa àtọwọlé lábùnà sì ṣe wá yan ṣètò àwọn ọmọ pé làálà kàkọrọ àgbàṣe á ní pípa tó sọlá tó nàbí yìí sallallahu alaihi wa sallam ó súnmọ́ pé òun ka nǹkan nípa báyìí bí ti mọ́ kírun àfààní àwọn asmart torí wípé tẹ bá kírun lẹ́yìn ẹni tí ó kà nípa ìrun kíkí tẹ kírun lẹ́yìn ẹni tí ó yẹ pé ìjọ tó fi ń kírun kò ká sí àkànrí tán láyé nípa ìrun kíkí ìyàtọ̀ wà ẹ̀rù yàtọ̀ torí pé gbogbo ẹni tó bá ka tó bá ka tó bá ka tí ó wà nípa ìlú kíkí bẹ́ẹ̀là ó ka èdè tí mo bá sọ ní o ìtẹ́lú ní o alibani ní o ìdá òbí tìrì ọ̀ eléyìí tó ti dájú wọn tí ẹ bá kà nípa ìlú kíkí wà ká sọ̀tán alimusọ̀nàfà alimọ̀bìníyà alàjẹ̀lì àwọn tíra tí wọ́n kọ nípa ìrun kíkí tó mọ lórí ẹ̀rí tó bá kírun lẹ́yìn ẹni tó kà nípa ìrun kíkí yàtọ̀ sí ẹgbẹ́ pé ó kàn ń gbọ́ nípa ìrun kíkí níwáàsí nìkan ó rí àgbẹ̀lá rẹ̀ méjì sòṣẹ́ kì í ti sàkíyèsí pé ah, àfa ìlú kà ń pa bóòlù àlẹ́yìn tó wà pẹ̀lú àkọsímọ́tò pẹ̀lú ìfarabalẹ̀ ìpinnu sùúrù kí èsì nàkọ́rọ̀ so àálùmọ̀jáde ẹni tó wá fẹ́ ìmọ̀tán nípa ìlú títí tó fojú kòkòrò pé òun fẹ́ títí ọmọ ní sẹ́wọ̀ pé nínú ìrún yẹn yóò máa kọ́ àwọn kankan àfó ní sẹ́ríbíà wọ́n pè kí nìkan ní àtẹ́ríbíà tó bí ní mùhàkà àtẹ́ríbíà tó bí ní mùhàkà ká máa kọ́ máa lẹ́kọ̀ọ́ pẹ̀lú pé kó máa fún wa jẹ ẹni pé àwọn ọmọ akérèké yẹn tá a bá jókòó àtàyà àfọwọ́ báyìí àwọn inú òjòpọ̀ wọ́n jòpọ̀ wọ́n sọ àbúrò nípa bẹ́ẹ̀ bábá ṣe ń bí ọwọ́ yẹn àwọn ọmọ yẹn lóòmọ̀ ṣe kí ni ó wọ́n máa ń bí ọwọ́ yẹn pọ̀ wọn mọ tá à ń sọ wọn mọ tá à ń sọ wọn mọ tá à ń wí wọ́n ti pé à ń jẹnu àwọn ọmọ yẹn àwọn ọmọ yẹn ilé làwọn onímọ̀ àtẹ́lẹ́bí àti àtẹ́lẹ́bíyájú bí mo hà ká kéèyàn máa kọ́yàn lẹ́kọ̀ọ́ látara pé èèyàn kọfí kọfí so ẹni tó bá ìmọ̀tán nípa ìrun tó dẹ̀ rí pé ẹni tí mo wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yi onímọ̀ ni ẹni yìí yóò mọ̀ wò pé òkè wọ́n ní tábàfẹ́ sàkáyà wọ́n ká mọ̀ sọ̀wọ́ báyìí lórí itan àgbọ̀dọ̀ sọ̀wọ́ báyìí lórí itan báyìí ní ká fi sọ̀wọ́. orígbó ní wàdọ̀ àyádàbọ̀ àyèmọ́nà aláfàkọ̀ọ̀dẹ̀ ní àyèmọ́nà. ànábìyí ọwọ́ ọ̀tún rẹ̀ lórí ọwọ́ ọ̀tọ̀ lórí ìkan ọ̀tọ̀ wàyádàwó àyùsọ́rọ̀ aláfàṣọ̀rọ̀ ní àyùsọ̀rọ̀ ó gbé ọwọ́ rẹ̀ àlàáfíà lórí ìkan àlàáfíà súnmọ̀ kọ́bàbọ̀ yómùnà bó ti wà ní àdìyẹ lọ́dọ̀ tó ga yẹn súnmọ̀ kọ́bàbọ̀ yómùnà ó wá sí báyìí ó ti bẹ́ẹ̀ fa aṣáàrọ̀ tàbà àbàtà ní ó wá yọ ìka ìfàbẹ̀ là òyìnbó tó mọ̀ lórí ní bá sọ̀rọ̀ wú ilé yìí ojú ànábì sọ̀rọ̀ àpẹẹrẹ tó wá níbi ìka yẹn tó mọ̀ lè hàbò ànábì wà ìka yẹn wọ́n ní ìka yẹn ka ibo ilé ìtò wa wọ́n ní yájọ̀ òwúwà ní múná aláfàgbé ojú ilé bàbà lórí ẹ̀yin tẹ́ ẹ mọ́tò bẹ́ẹ̀ dáa fẹ́ta kàyà fẹ́ sọ̀rọ̀ ní báyìí bóòlù ti tọ́ bóòlù ni ọwọ́ tán ní kórìíra ìgbà olóyí tó ní báyìí is very wrong ìṣe bẹ́ẹ̀ báyìí torí pé ní sọ́lú kàmọ́rọ̀ àìsùn mú ní sọ́lù sọ́lú kàmọ́rọ̀ àìsùn mú ní sọ́lù ẹ kírun ẹgẹ́ bẹ́ẹ̀ ṣe ní tí mo ṣe nínú tí mo kí sheikh mashur hasan sheikh tanir al-zuhairi hafizahullah wọ́n sọ fún mi wípé ìgbà tí àbú àkàlù fún wẹ́lẹ́ tí wọ́n wá sí amman lọ́dọ̀ ṣe tí wọ́n sọ̀rọ̀ àbúgbà mi wọ́n ní ẹgbẹ́ àwọn ni wọ́n ti kí wọn àṣírí bada zoom na bí àkìdé amman ìgbà tí wọ́n wá fẹ́ kí á kú ẹgbẹ́ àwọn gangan ni àbú ìgbà ti kí wọn wọ́n gbà tábìlì àti wọ́n á kí wọn tábìlì àti wọn kà àbú ìgbà àkàlù wẹ́lẹ́ ní àjẹ́lẹ̀ mọ̀ṣáyé àfáàgbà nínú àwọn amúrọ̀sì ìwùdàmà nínú àwọn tó jẹ́ ọmọ tó ṣe kìnnà fúnlẹ̀ àlùbáàmì nínú àbí àbàlẹ̀ ìlú wa mo sọ̀rọ̀ wọn ní láǹfìk àlùmíyì wọ́n nígbà tí àbó sáàkì kí á sí ìsọ́ ká àtayá wọ́n lábí sáàkì sọ́wọ́ báyìí wọ́n ti báyìí alukọ́bùdù wọ́n ti pààlì à wọ́n ní àwọn àgbà ìmọ̀ nílé yòó ìgbèdà àbẹ́ ìlú ti délé ìdé nígbà tó wá di mọ́ńtì wọ́n sọ̀ kẹ́kẹ́ mo fi ṣe ìṣàárà tí ọ̀rọ̀ tá a fa ń sọ ń bí wípé anásùbẹ́nà àálí ìyàfá ní sọlọ́dún àkáàní ha wọ̀já ní òbí ha bàtọ́ wá di mọ́ńkírìt wọ́n ní báwọn ṣe lọ mú àbíṣàk àwọn fi wọ́n sí ẹ̀gbẹ́ ṣètọ́sọ àbàlbà nìkan kí òun lẹ́gbẹ̀ẹ́ àbàlbà so ṣètò wa wà ní ẹ̀gbẹ́ àbíṣàk àbísà wà ní àárín bàbá wà ní the edge edge tó so àbúzà àti sheikh nasir alibari wọ́n fẹ̀ gbẹ́kẹ̀lé so bàbá tí wọ́n grip àbúzà àti lọ́sí ráì nígbà tí wọ́n sára wọ̀ tán bàbá alibari ó ha àwọn ìlà ìlà ayé tuntun àlàkàdà wọ́n ní dákẹ́ lórí ẹ̀ ọlọ́ wọ́n gbàgbọ́ tí a ah, èyí tó ń ṣe yí ìṣe báyìí ìṣe báyìí ìṣe báyìí ọmọ àgbẹ̀ mi ṣé tẹ̀lé àfihànlá wọ́n sọ fún mi pé ṣíkà ọ̀gá ni wọ́n sọ fún àwọn wípé àwọn ò mọ ìpínjẹ́ tààrí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò táwọn náà bá fẹ́ ṣe tààrí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn kan gbé ìka yóò sàmọ́ ọ̀rẹ́ mọ̀mọ́lé mọ̀mọ́lé mọ̀mọ́lé wọn ni ok wọ́n ní wọ́n ní ní ìgbà wọn fẹ́ ṣe tàrí tẹ́lẹ̀ wọ́n ní bàbá mọ́ ṣe báyìí wọ́n náwó sókè báyìí wọ́n náà báyìí báyìí báyìí báyìí báyìí báyìí títí tí wọ́n fi pàdé àáfà onílúgọ̀ ilẹ̀ pé pàká sùsù rẹ̀ lúgà ló fi jẹ́ wípé ìwọ́n tó bá sọ pé àà lúgà yẹn kò sí nǹkan tá fẹ́ ti ṣe torí pé gáyà ní síwà sílà à lúgà yẹn àwọn ipò aláàtọ̀ ń bẹ́ẹ̀ ń di ẹ̀sìn tó jẹ́ wípé àdáfà náà ò ẹgbọ́n tí mo wí ẹgbọ́n nǹkan tí mo sọ àwọn wàhálà kan ń bẹ́ ń di ẹ̀sùn tó yẹ pé àdásà náà ò lè fi kíni o kò lè yanjú ẹ̀ lógà ló fi kíni o lógà ló yanjú ẹ̀ pé lógà ló ògùn ẹ̀ tẹ̀ pé láwọn ogun láwọn ọ̀tá Islam tí wọ́n kó ti Islam àdásà náà ò lè yanjú ẹ̀ lógà ló yanjú ẹ̀ àáfò onílógà yẹn ló sọ fún alimami alalbani rahimahullah wípé èyí tẹ́ ń ṣe èyí kọ́ náà ń pè ní tààríkì o lọ́dọ̀ àwa àbò onílúgà o èyí tẹ́ ń ṣe yìí nǹkan ni kíni o nǹkan ni tààríkì àbò onílúgà yẹn wá sọ pé lọ́dọ̀ àwa onílúgọ̀ níta ń pè ní tààríkì wá ní ìka báyìí láti ìjọ náà ìyàbá ti dàtọ̀wọ̀ wọn lẹ̀ nípa nǹkan táwọn gbọ́ yé sí àtàrí ṣẹ́ríláìtì làfà ń sọ wípé gbogbo àwọn tí wọ́n mọ́ta sí náà kan ni wọ́n mọ̀ nípa ìrun bọ̀tán bá kírun lẹ́gbẹ̀ẹ́ ẹni tó mọ̀ nípa ìrun ọ̀pọ̀lọpọ̀ àwọn yóò mọ̀ kírun tó bá ti dìde láti sojú tó bá ti padà sókè الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم ما هذا أنا أدرك الدين باين لا استعاذة على كل شيء سنودا بسملة على مدة ولشي بسملة odò láti tìjú ló dẹ̀ bọ́ sókè bá lọ́jọ́ Allahu akbar àwọn tó ń tẹ̀lé ọdún àwọn gẹ́ẹ̀ṣẹ̀ ń bọ̀ Allahu akbar alhamdulillahi rabbil alamin arrahmanir rahim adọ́kọ́sọ̀ máa rẹ̀ anábì òkè tó kan dá ní sẹ́wẹ́lẹ́ ó dá sẹ́wẹ́lẹ́ máa rẹ̀ ka alhamdulillah sheikh umar bazmul sẹ́rì mọ̀tàfọ́ rọ̀ sẹ́rì mọ̀tàfọ́ rọ̀ nílé mo ti fẹ́ kàtọ́ sẹ́rì mọ̀tàfọ́ rọ̀ sẹ̀bàgbáni tí bá fọlá tìlẹ̀ bí ìfọlá tẹ̀lá sẹ́rì mi ti bàbá umar bazmul owó ni sẹ́rì kìtàbù tí bá fọlá tìlẹ̀ bí ìfọlá tẹ̀lá ni tẹ̀fín ìyàtẹ̀fín kàánù kàtàrọ̀ ọ̀hà bí ìgbà tó bá ń rí òun yẹn báyìí tí àná ìfọlá tẹ̀lá ó bá ń kí àwọn nǹkan wọ̀nyí kì í ṣe fárígù kìfáyà kálukú ló gbúdọ̀ mọ̀ ní kí náà kì í ṣe pé ìgbà kọ́mọ bíi ìbádùn sákòtò àti báàdì kì í ṣe fárígù kìfáyà fárígù àìní ní ìrun ó gbúdọ̀ mọ ìrun làbúdà ní húsni sọlá ó gbúdọ̀ ó mọ ìrun kí torí pé nǹkan tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ gbọ́dọ̀ ti àmọ̀ nìyẹn tò kì í sọ̀rọ̀ fárígù kìfáyà gbàgbà tí mo bá ti di àwọn kálukú ló gbúdọ̀ mọ fátíhà kà wallahi àwọn nǹkan wọ̀nyí ìfádùn àìlú ni o ẹ gbúdọ̀ kọ́ nípa ìrún ó ṣe pàtàkì púpọ̀ ẹ gbúdọ̀ kọ́ nípa ìrún ní nǹkan lọ́dún ló kan ẹnìkan tó sì ẹnìkan tó ó ka ó ka sódàtò fàtíhà lórí ìrún kò sì tẹ́ẹ̀mì nǹkan tán àwọn èèyàn wá ń hẹ́yìn ni ẹ̀wọ̀n ń bàjẹ́ lára ṣáà mọ́ṣálá mọ́ṣálá mọ́ṣálá mo kàn kọ́mẹ́ǹtì ni láàyò òjìbù ní ńlá mọ́ wá fàkọ̀ sùnà láàyò òjìbù ní ńlá mọ́ wá fàkọ̀ sùnà kò sí ìdàtọ̀ tó ń jọ mí lójú ní ìjọ ní ìka yìí àti tó bá tó bá bá sùnà yìí èyí tó kà í ká aláfà sùnà. wọ́n ní káàdì nàbí sallallahu alaihi wa sallam yaskut ala ru'usul àyà àní sọ́lá sọ́lá tó bá ń kírun yóò mọ̀ ọ́ dúró lórí àyà. يسقط على رؤوس الآية الحمد لله رب العالمين يدرك الرحمن الرحيم يدرك ملك يوم الدين يدرك إياك نعبد وإياك نستعين يدرك قل أدري الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ما هذا أين لك هذا؟ تعال في يوم ẹ̀kọ́ nípa ìrun fúnkún sọlá ẹ jẹ́ kí ìrun yóò dáa ẹ farabalẹ̀ ẹ dúró dáadáa ìgbà tí àwọn àǹfààní sàlàyé pé wa àgbàdà bí ìṣàlá ọ̀túnlọ ìṣàlá pàtàlọ́wọ̀ bá lè jọra fún ìṣẹ́ wà kó mú lè láì kọ́ lè fi ẹ ń kírun ẹsẹ̀ rẹ̀ méjèèjì méjèèjì ò kò dúró dáadáa fíìmù yẹn tó bá dúró lórí òun bá bá tí ọ̀rùn ní mí ó sáńsẹ̀ ó dùn dáadáa tọ́jú tí nǹkan bá tètè gbẹ̀gbẹ́ rẹ̀ kọjá òní kò ń lọ àyẹn kì í ṣe ìrùn bẹ́ẹ̀ ń kí bí ẹlòmíràn máa fíìmù yóò àlá ìrùn náà ló ń tiẹ̀ yóò máa ń gbé kíní ìtẹ̀lé àfáà yìí torí ó bùkátà kí ọ̀rọ̀ pírátíkà ní ọ̀rọ̀ irun ẹlòmí orí ló wà ó ẹmọ òmí ó orí ló wà Allahu akbar wà sí ẹsẹ̀ òdó ẹlòmí àmúùsù yìí òpó lórí ìrún onírọ̀gbọ̀kulé oríkì òun náà nìyẹn àmù yẹn àmù yẹn ìdúró tọ́lọ̀ ọba ń sọ nìyẹn ó fẹ́ gbẹ́rọ tí tó gbogbo àwọn tó wọn wọn náà kì ṣe ọlọ́run bá kọ́ ló kí fún ọ bóyá òun òun ti yé kí á kọ́ ọ dáadáa báyìí ó ti di mo ṣe dúró yìí hàn ó dáadáa tó yẹ pé ara ó ṣe làgbà làgbà làgbà ara wọn kí láàrin méjì wọ́n fi kí orí raka mo ní ló rẹ̀ yín sẹ́ sọ́rọ̀ yẹn lọ́gbàrá wí ìlú alábìlà wà ládọ́ọ̀lì aláàbà iná àfihàn aláàbà fẹ́rùn nìyẹn ìrún kọ́ nìyẹn o ààdà aláìsàsọ́lá ìyẹn ò kìí ṣe ìrún kò sí nǹkan mí ìtàfẹ́ gbà ju pé wọ́n fẹ́ wọ Guinness book of record ìpè the fastest tarawi in the world sẹ́wọ̀n kan gbára dáhùn sẹ́wọ̀n kọ́lọ̀kan náà fi yòókù àbọ́lọ̀ náà fi yẹ èèyàn ọpọlọpọ lọ́rọ̀ fún àti ẹ̀bọ́lọ̀ ìta ti fún ẹ̀rí pé àwọn fẹ́ wọ Guinness Book of eh, Records the fastest sarawi ó wà lórí YouTube ẹ lọ wò wà bẹ́ẹ̀ the fastest sarawi in the world ásámú tó yára jù láyé ìtẹ́jú méje ah! <laughs> àwọn èèyàn dìbò ìtù lọ́sọ́lásọ́lá rẹ̀ so ló jẹ́ pé ẹlòmíì tó bá kírun lẹ́yìn ẹlòmíì yóò fi ah! ṣé ìrùn tí mo ti kíláàsì fẹ́ràn lẹ́nu dẹ̀ ti báyìí torí pé yóò fara balẹ̀ ara ó ti lẹ̀ gbogbo orígun gbogbo ìṣòro arkan wàjibá gbogbo ẹ̀ ló máa pé ara rẹ̀ ó sílẹ̀ lọ́dún kò sí ní tó ara rẹ̀ ti lè balẹ̀ láyé tó pàtó bá kẹ́ ọ̀hún ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ yìí ó torí pé ní nǹkan ṣe pẹ̀lú ìtọ́lọ̀ subhanahu wa ta'ala yóò bèèrè lọ́wọ́ wa mo bá rí dànù lẹ́yìn ọkọ̀ kan ní àyímọ̀ rìn orí ọmọ mi táwọn ìyẹ̀kújẹ́ bá wà nínú àwọn ọ̀ràn yan wa ọlọ́run subhanahu wa ta'ala yóò nìkan wà pẹ̀lẹ́ náà sílà ìwọ ló kí nǹkan bọ́ta yìí kò sí náà sílà ẹ̀wọ̀n ilé kí sáláfí sáláfí sáláfí ní ìlú ìlú ìlú ìlú ìlú tó ń tẹ̀lé tí báwọn tí wọ́n ṣe nìyẹn sàláwọ́ ní máa ń dá kan ká ń dá ìjùlọ àgbógbé fóònù fóònù ní àwọn onílé látàlábà fóònù ní tí àwọn sálàfẹ́ tí báwọn tí wọ́n ṣe nìyẹn àwọn sálàfẹ́ tó ń tẹ̀lé tó ń tẹ̀lé sálàfẹ́ òsínà bí àtúntì kankan ọ̀rọ̀ yẹn náà ti fẹ́ láti ọ̀rọ̀ yẹn náà ọ̀rọ̀ yẹn tó yẹ pé kò balance tó ń gbé káàkiri tó yẹ kó tún pọ̀ nínú fílà nígbà àti bọ̀rẹ̀ dáadáa kó pọ̀ náà wá fíìlì so that àwọn ibi tó bá jẹ́ bí pọ́tò tó wà ń bẹ̀ àwọn ẹni ó fi páàkì ẹ̀ tó lẹ́gbọ̀dà lè jámọ̀ tó lè rí lẹ́tà àti gbogbo bóyá yìí ni wọ́n fọ́ tó bá jẹ́ ẹ̀fù iná nìyẹn ọlọ́mọdé àti ẹ̀fù ó ti lè bí pàpà lẹ́tà àti gbogbo forty fifty tó sáwọn ah ìdí ẹ̀ bá já sí ẹ̀kọ́ mọ̀ dúpẹ́ kó sáwọn ti já sí iná ìnáró ẹ̀sìn tó gba àwọn pẹ́pẹ́ fún iṣẹ́ tó tẹ́lẹ̀ ní káwọn ṣe wọ́n náà ìsọ̀rọ̀ rẹ̀ nìkan ní fáìn olójúlówó fẹ́ tí wọ́n bẹ̀ wá bọ̀tà àwọn ìjọ tó kù náà ètò ṣe ẹ tó sọ̀rọ̀ rẹ̀ tọ́wọ́ sọ pé ọdún ẹ̀sọ̀ tó gbà ń bẹ̀ ni àwọn tó bá sẹ́kù bẹ̀ àwọn ọ̀rọ̀ ẹ̀ ni wọ́n fi lẹ̀ di díbọ́díbọ́ ẹ̀mọ díbọ́díbọ́ ọ̀rọ̀ ẹ̀ wọ́n wọ́n fi so gbogbo àwọn ọ̀tẹ́wọ̀n yìí ẹjọ́ onímọ̀ nípa àwọn yóò wà mọ́sálásí ẹjọ́ onímọ̀ nípa ẹ̀mí yóò wà mọ́sálásí ẹjọ́ onímọ̀ nípa ẹ̀mí yóò mọ ewu pàkan pé stars ní stars ní fẹ́ràn yẹn ọ̀nà tí mi lọ́wọ́ ọ̀nà tí mi lọ́wọ́ kí n ṣe wọ́n jẹ torí pé òde òṣàṣù rẹ̀ ò ní kírun nígbà jẹ ẹ̀ àfi pẹ̀lú ìmọ̀ ó dẹ̀ ti ka nǹkan nípa ìrún ó ti ka nǹkan báyìí so a gbúdọ̀ ka nǹkan nípa ìrún a gbọ́dọ̀ kankan nípa yìí káàkà fúnra wa báyìí káàkà báyìí pé tíra yóò mo parí ẹ̀ lórí ẹ̀ mo parí rẹ̀ tí wọ́n kọ nípa ìwọ̀n kíkí tí wọ́n kọ nípa ìwọ̀n kíkí tí ó kí ni ó kálẹ̀ kan o kí ni ó kálẹ̀ kan o tó bá ti kà ó tuntun kà ó tuntun kà ó ọlọ́ọ̀dẹ̀ nìkan ló mọ ìgbà mo ka sí sọ́kùnrin àgbọ̀n mi ọlọ́ọ̀dẹ̀ nìkan ló mọ ìgbà mo ka sí sọ́kùnrin àgbọ̀n mi.

tó máa ka àyà kẹta Allahu Akbar ọdún bọ́ sí àyà mi inú nǹkan tí ó jẹ́ tó bọ́ sí èsì lọ́ọ̀dù ni pé gbogbo tíra ìwé tí mo kà ní nǹkan àti kankan tí wọ́n ti ah, ni òòlù àlàáfíà ní nǹkan àti kankan tí wọ́n ti sọ ọ̀rọ̀ yẹn àṣekìí ṣe wípé àwọn àfáà tí wọ́n kọ̀ọ̀kan ẹ̀ àṣekìí ṣe pé wọ́n rí ṣùgbọ́n torí wípé kò wà sáájú tàwọn ọ̀rọ̀ bí sínú sọ́ọ̀tù láti ọ̀rọ̀ kò sí bẹ̀ so àwọn nǹkan wọ̀nyí ó mọ́ ń fún yàn ní zúrà láti àárọ̀dọ̀ ọ̀nà tó bá jẹ́ kẹ̀rí ìlú àà ṣé nípa ìlú yìí náà èyí náà fún wa mẹ́ so àwọn nǹkan wọ̀nyí oríṣi ọlọ́dọọdọ ni tálábà ń pè ní fardu ayn tó jẹ́ personal responsibility individual responsibility olùkàmọ̀ ìmúkí. Um, fáìdà hasọ̀lá ikọ̀ mọ́tò ha fi jama ta alìlàmì jàrì ta bá kírun jama pé irú yóò jama látòrò yìí a rí pé ẹni tó jẹ́ aláìmọ̀ kan nípa ìrún lòdì ẹlòmí ìgbé akájú kó bá sí mọ́tá sí bábẹ́ sí tẹ̀gbá sí lọ́la ló kàn ṣe bí èdè náà ni ó tẹ̀gbá tẹ̀gbẹ́ aláwọ̀ ta ní kí ìdàmú wọn àtàlẹ́ ti yọjà tó wà tẹ̀yẹ jà ní aláàkúrá ìdà náà rẹ̀ bó ní ẹwà ló dúrà ẹlòmí <laughs> ṣé ìrùn náà nìyẹn ṣé wọ́n ṣe ní káàdì tẹ̀gbá sí lọ́la bóò láti ṣe nígbà ìta àlá gbogbo ẹ̀rọ láti gbé nìyẹn gbogbo ẹ̀ bó bá mú kàtà kákọ́kọ́ dá sí àìdó káwá mú síra síbàtà láti nà bí tó jẹ́ mọ̀tàtọ̀ káàkà from pali to pali gbogbo ìbéèrè tó bá ní ìgbẹ́ ìjọba pẹ̀lú káyànnà náà rẹ̀ kámọ̀ pàṣípà rẹ̀ kíkà ṣe wípé ìjòkó yìí kì í ṣe pé kíláàsì ni ẹgbọ́n tí mo sọ fún yín tí mo pè class nígbà tẹ́ bá lọ sí pọ́ọ̀sì òní kìí ṣe tẹ́mù dára ìdíje àlọ́sálùkọ̀ àlọ́sálùkọ̀ kẹ́ẹ̀fẹ̀ gbọ́ kákàtà ní dandan rárá torí pé àwọn táwọn bá sọ̀rọ̀ ọ̀pọ̀ àwọn táwọn bá sọ̀rọ̀ ọmọ akẹ́kọ̀ọ́ yìí nìyí so kìí ṣe pé mùdára ti pé kákàtà àti ká àti parí láti làkà pápá àti parí ìyẹn kọ́ kìí ṣe yẹn tó ẹgbẹ́ yẹn ni kí là ń kà forty classes láàrin ọ̀sẹ̀ kan ìyẹn ti parí ẹ̀ tó ẹgbẹ́ dáadáa wù ú ṣùgbọ́n yẹn kọ́ bí ní bá jẹ́ méjì kó tó ti ní ewu ìrìwáyà méjì ló wá ìrìwáyà <laughs> kan tó bí ní bá jẹ́ méjì kó sáàsì funfun ìrìwáyà kan yẹn ìrìwáyà kejì lọ pé bí ní bá jẹ́ méjì kó sáàsì lè fọ́ eegun mo rò bóyé òkì ṣe dáadáa rù class òun là bàbá ti sọ pé à ń bọ̀ wá sí ijó yálà mo lákàtù ìdíkí ni ó ìyáàdù sọ ní ni ó ńdọ́tù làkàtù ni ó ìyáàdù ní class ló jẹ́ pé bẹ́ẹ̀ bá ti ń bọ̀ àbí gẹ́gẹ́ bí ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ òkúdọ̀ mú bá ẹrù dání òdì bọ́ọ̀bà níwèé ìlú aláàfáàtì gbé tí àti wọn kà gbé lọ́wọ́ tó bá ti gbọ́ fàrídà kan nínú àwọn fàráìdì àgbogbo làpínpà kan náà làbọ́ yìí ọ̀rọ̀ àkọsílẹ̀ ọjọ́ ìjẹ́sílẹ̀ bàbá kàdé wọ́n sọ báyìí báyìí báyìí báyìí wọ́n sọ ó kò tẹ̀lé sílẹ̀ báyìí. tó dà ọjọ́ tó bá kú táwọn ọmọ rẹ bá ti rí síra rẹ ó rí pé ah àbújá ìgbà o ah wọ́n tún ṣe kínní ìdíbí yóò mọ̀ jẹ́ fáyídà káwọn náà mo rò pé tó gbogbo àwọn ìjòkó tá à ń ṣe ń bí kì í sẹ́yìn báwo pé ẹbí ń nọjú àbí wọn kọ̀ọ̀kan mẹ́sì yín àtàlẹ́sì tẹ ní ní kíláàsì rí pé wọ́n sọ jẹnẹrétọ̀ láàrin lọ́jọ́ àti ìṣá o lè gbé wá tẹ́fí nàjú ara àwọn akáàrin ṣe ìdìbò fún àwa òdìbò báyìí kò dẹ̀gbẹ́ nìkan kan tó wà ní kò síbi tó mo bá ń sọ̀rọ̀ tó ń dandan fúnra rẹ̀ sí ní àti àdáadáa gbogbo àwọn mọ̀tá ìjọba ní kàfárà ní abẹ́ dárúkọ ọjọ́ náà èyí ti gbọ́dọ̀ yọ̀nà tó tó àwọn olùsọ àti pé ọ̀rọ̀ tó yẹ kí bá ti ń sọ kò ní editing wọ́n wọ́n editing bá ti ń sọ yìí náà ó lọ báyẹn náà ní London lọ ní Ghana lọ Wales lọ Qatar Mexico Canada bá ṣe ń gbé lọ nìyẹn so ó kù ká ká ṣe ìwé ṣe ìwé farabalẹ̀ dáadáa òtún sábà bá bẹ̀rẹ̀ fún nípa mú sílà fún káńtà nípa sọ́lá nínú dárúkọ àlè àkà àkà ohun tó bá jẹ́ pé àní ka ojú síra nípa ìrun ṣùgbọ́n gbogbo àwọn mọ̀sáì tó bá ti rọ̀ mọ́ ìrun nínú síra yìí a lọ mọ́ lọ sínú síra tí wọ́n ṣe lórí ìrun láti lọ sí kílò láti lọ pàtàkọ̀ rẹ̀ níwọ̀n bá tí ó fi wà dáadáa akútí kírun náà kọ́ bílẹ̀ ìyàwó àyílẹ̀ ẹ̀kọ́ ni a ti kírun bàbá kan lọ sí ọmọ òun kọ́ fẹ́ máa kọ́ ọ̀lẹ́run pé àdíké ọ̀rọ̀ tí àdí máa ń kọ́ mìíràn ìlú tí mo ti kíkí tó fẹ́ yẹ tẹ́yẹ ọ̀rọ̀ nìyẹn ọ̀rọ̀ nìyẹn ìtọ́nà àmọ̀dá wọn láwọn ọ̀gbọ́n bá wọn pé ànábì máa ń ká ọwọ́ báyà lórí ìrùn ni ọwọ́ ọ̀tún báyìí gbọdọ̀ lọ́wọ́ síwájú sáà rẹ̀ báyìí ìjẹ́ ẹni sọ́run láti dé oláàdé pẹ̀lú ìsọfúnfọ́ yíya 2002 o ni à ń káwọ́ bóyá lórí òun dé kéde ọmọ ọkọ mi rùn ìlú tí mo ti kíkí tó fẹ́ yẹ ẹ̀ 2000 àwọn rántí dáadáa pé níyà 2002 ni à ń káwọ́ mọ́líà lórí ìrún dé ló dé sákùrẹ́ ìbò ní ká ìwá mú ọ̀rọ̀ báyìí fún bàbá ẹni tó fi ṣòro so lẹ́sìn ọ̀gọ́rọ̀ àwọn èèyàn ọ̀gọ́rọ̀ òmìnirú kí kálàmọ́lẹ̀ ọ̀gọ́rọ̀ àwọn mùsùlùmí òmọ ìlú kí wọ́n gbọ́rọ̀ láyé ìlú rẹ̀ sọ̀lá ọ̀gọ́rọ̀ òmọ ìlú gbogbo ta kọ́lọ̀ tó jẹ ìlú sábà bí àtúnṣe ó fi kọ́lọ̀n kó lò sábà bí so that tí ó bá ṣe wípé ìjókòó yìí náà lẹ́ẹ̀tì gbọ́ sí ah, àwọn kẹfà àwọn kẹfà àwọn kẹfà àwọn kẹfà àwọn kẹfà àwọn kẹfà gbogbo àti láti ń patika láìsí ẹ̀ tí bú kọ́ ní bìmọ́ kọ́ọ̀lá nàbí sọ́lọ́lá àlùmọ̀sọ́lá gbogbo àkọlù kàmọ́rọ̀ àìsàn ní ìsọ̀lẹ̀ àwọn afá àwọn ọ̀sẹ̀ àdìbẹ̀ ní àdìbì táwọn àmọ̀ àdìbì ìbejì àdìbì ìbejì àdìbì ìkúrú wà ní mọ̀nà síkákún wọ́sọ́lú kàmárọ̀ àìsù mú ní ìsọ́lù ọlọ́pìn hadithu káwà hadithu méjì ẹ̀sìn ájì gẹ́gẹ́ bẹ́ẹ̀ bá ṣe ní gbóde kíni o tí mo ṣe ẹ̀sìn kírun ẹgbẹ́ bẹ́ẹ̀ ṣe ní gbóde kíni o tí mo ṣe. ẹlẹ́ẹ̀kẹrin bá ti parí ẹ̀ tó bá dìbò tó tó bọ̀ sí mẹ́ta àlámù àbọ̀ta hadith rẹ̀ ṣọ́ọ̀lù ẹlẹ́ẹ̀kẹrin táàtì parí ẹ̀ أن الدرجات والمطلوبات متقاربة في العمال ìpele tí iṣẹ́ bá wà lẹ́nu iṣẹ́ ládá tó rọ̀ mọ́ iṣẹ́ kọ̀ọ̀kan ó súnmọ́ra torí pé nínú hadith ìgbà àkọ́kọ́ káyé anẹ́sọ̀lá sọ̀rọ̀ tó sọ̀lá ti jẹ̀mọ́ abẹ́lẹ̀ mi sọ̀lá ti fọ́gbé bìtàwé ọ̀ṣẹ́lẹ̀ ọ̀dàrọ̀dá anẹ́bìnrin ẹni tó dànù sí àti tó kíni jẹ̀mọ́ ẹni tó dànù sí ọgbà wa ẹni tó kíni jẹ̀mọ́ ọgbà sẹ́wọ̀n nínú ìwáyà mi àákàwọ̀ anẹ́sọ̀lá ẹnìkan nínú jẹ̀mọ́ kan yẹn náà ni o jẹ̀mọ́ zúrì kan ìrún zúrì kan bá kí ní jẹ̀mọ́ náà ni o àwọn kan gba twenty five àwọn kan gba twenty seven lọ báyìí now bí ó ṣe wá pẹ̀ka yẹn tó pẹ̀ka bá ń gba twenty five gba twenty seven nǹkan tó fà á tí ládà ẹni jura lọ kò ṣùn wà ń bẹ̀ pé lórí òun bóòlù ọkàn mi ṣe wà lórí òun àwọn àpá àti padà jẹ́ pé pé ó wà mùsùlùmí kéèyàn fẹ́ kírun láti bàbá ti pé Allahu Akbar ìgbà tó ti sálámù kó mẹ́rù kankan ó wà mùsùlùmí ó sì bẹ́ẹ̀ lórí kankan. ṣùgbọ́n wá ṣe bọ́ọ̀tù rẹ̀ wípé ádámù al-istirsalu biha kéèyàn náà máa ṣe ìsirsáàlù pẹ̀lú àwọn nǹkan tí èèyàn bá ń rò lẹ́yìn débi wípé èèyàn ò ní mọ iye rákà ìwọ̀n tí èèyàn ti kí pòròpòrò kódà àwọn àfáà ní sọ wípé tá a bá tí wọ́n àsùbá tó bá wá di zúr tó ò bá lè rántí súrà tí ìmáàmù ká lẹ́yìn fátíhà nígbà tẹ́yìn tí súbì súrà tó fi kí tó ké lẹ́yìn fátíhà ní rákà alákọ̀ọ́kọ́ súrà tó ké lé fátíhà ní rákà ẹlẹ́ẹ̀kejì tẹ fẹ́ kí rúùf tọ́ bá ti lè rántí súrà yẹn ò ní kò ṣe òun fi sọ́lá ẹ̀dùn máa dájọ́ wà àwọn pariwo lè tọ́ bá lè rántí súrà sí ìmọ̀ọ̀mù tó fi kí wọn àkùnbá nígbà tó ka fátíà tán súrà tó kà lẹ́yìn fátíà níraka lákọ̀ọ́kọ́ súrà tó kà lẹ́yìn fátíà níraka lẹ́yìn tọ́ bá ti lè rántí rẹ̀ ah ìtọ́lùtàn ojú rẹ̀ ní nínú omi ẹ̀rọ láti àárọ̀ ọ̀la lọ ẹgbọ́n ní orí ẹ̀gbọ́ láti àárọ̀ ọ̀la lọ mọ́ ṣẹ́gbì máa mọ́ nínú sábà àtúrà bá kí tán lé bá jà lẹ́yìn tó bá tó wá ní mùsáábà rẹ̀ báwọn ẹ̀mí rẹ̀ ń tún lè wà papọ̀ lórí òun pẹ̀lú ìgbọ́nà ọba àfihàn àwọn nǹkan nítorí pé àfihàn ní ẹ̀sìn bá rẹ̀ ṣòro ti sọ́lá inú nǹkan tí ẹ̀sìn ní ẹ̀sìn bá rẹ̀ ṣòro ti sọ́lá ó ní pé tó bá ti wí kankan nǹkan bí ìtò òwì nẹ́ẹ̀sì lẹ́yìn ìyẹn náà ni kó máa fi ọkàn rò náà lọ́gbọ́n ní ẹ̀sìn bá rẹ̀ ṣòro ti sọ́lá سمع الله لمن حمده ربنا ولك الحمد حمدا طيبا كثيرا مباركا فيه آخر السماوات وأهل الأملاك والشرك فيه أو تعمل الشتاء بينهما آه الله أكبر ضد الجنود بين الكتابين رب الخير رب الخير رب الخير رواية رب الخير والحمد وعديني آه أوصل أوصل بعد أوصل لي بس أقع بعد آه ربع تصل wọ́n lọ ìrọ̀kú olùsúra rẹ̀ wọ́n lọ ìrọ̀kú. ó mọ̀ rò wípé tí mo bá ti kúrò ní orígun yìí orígun nẹ́ẹ̀sì tó kù kí ni tó bá ti gbé yẹn síwájú ẹ̀mí rẹ̀ ó papọ̀ lórí òun ó ní sọnù ìlànà bá sọ wípé a ní ń ṣe ìsìnkáàlì pẹ̀lú àwọn nǹkan tí a bá ń rò débi pé yóò máa ti kúrò bẹ àtọ̀dá sọ́ọ̀bù lọ ta pẹ̀sí àpẹ̀sí lórí ìrọ̀ ọmọ fún ìfúnnọ̀rọ̀ oúnjẹ ilé ẹ̀ níta oúnjẹ ilé ètè bóúnjẹ bá lè jìnlẹ̀ bí mi sáká ní báyìí yóò tá mọ̀ kanra ni arófin kan ní yàmì ìdì tèwó ló dé ó gba àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú ìtọ́lọ́ ọ̀rọ̀ àwọn ọ̀dọ́nà nígbà tí ìdánilẹ́kọ̀ọ́ bá ń tẹ̀síwájú nípa ọ̀rọ̀ yẹn وعمل زمانه لعل الله ان يحدث بعد ذلك عمرا سبحانك اللهم وحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته